ètò ẹ̀yẹ́wò àti kọ́lé five million sí ten million naira ti wà nílẹ̀ báyìí o fún gbogbo ẹni tó bá bá wa dòwò pọ̀ lórísun estate fún èyí oníbàárà wa tuntun tẹ́ ẹ fẹ́ jẹ́ gbádùn ètò ẹ̀yáwó five million sí ten million naira iye owó tá à ń ta àwọn plọ́ọ̀tì ilẹ̀ wa ó ti já wálẹ̀ báyìí o ìbẹ̀jù lẹ́kì phase two nine hundred thousand naira ìbẹ̀jù lẹ́kì phase three six hundred thousand naira kùjẹ́ phase one one million two hundred and twenty-five thousand naira kùjẹ́ phase two five hundred thousand naira kùjẹ́ phase three four hundred thousand naira àgbọ̀wá ìkòròdú oríwù five hundred thousand naira ṣìmáwá phase one five hundred thousand naira ṣìmáwá phase two three hundred fifty thousand naira akínyẹlé lùbàdàn three hundred thousand naira ìbògùn ifọ̀ two hundred and fifty thousand naira ẹ̀ẹ́dẹ̀ lẹ́bàá òṣogbo two hundred and fifty thousand naira abẹ́òkúta phase two one hundred and fifty thousand naira ẹ̀yẹ ńkọrin nílọrin one hundred and seventy five thousand naira ẹ̀pẹ́ aláró ògúnmọ́dẹ́dẹ́ three hundred and fifty thousand naira mòwe seven hundred and fifty thousand naira àkúrẹ́ olóyè mẹ́kun two hundred and fifty thousand naira kájọlá ṣàgámù interchange one hundred and fifty thousand naira pápá láǹtó ìtorí one hundred hundred and fifty thousand naira kájọlà iléṣà one hundred and seventy five thousand naira. ètò Orísun tẹlifíṣàn ní King Builder Limited àti Affordable Homes ló ń ṣètò àtikọ́.